أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò almuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ní ìfẹ́lódùn ní ìlú ìbàdàn níbi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó máa bá ní ṣe àlékún àgbéga fún ilé ẹ̀kọ́ náà jàmáà tí ó bá rí bẹ́ẹ̀ ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún ti dé sí orí ètò gẹ́gẹ́ bí ìṣe wa ní òní àwọn akẹ́kọ̀ọ́ wa náà tún wà pẹ̀lú wa lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àfáà wa abdulsalam òun ni yóò ka alukoran fún wa nígbà tí ó bá tó àsìkò bákan náà kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa obìnrin zainab animashan òun ni yóò ka hadith fún wa ní òní jama tí ó bá rí bẹ́ẹ̀ àfáà wa abdulsalam ẹ fún wa ní àyọkà látinú alukoran bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكحسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء إسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من عدن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إِنَّا قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà abdulsalam abbas ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún ní báyìí ẹ jẹ́ kí a gbọ́ kíkà láti inú hadith anabi sallallahu alayhi wa sallam látẹnu zainab animashan bismillah. Wait. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واكتسابا غفر له ما تقدم من من dambi رواه البخاري ومسلم meaning the prophet peace be upon him said whoever fasts ramadan with faith while seeking his reward from allah will have his, his past sins forgiven transmitted by bukhari and muslim Lesson from the Hadith. Lesson one: Muslims are urged to observe Ramadan with faith in oneness of Allah. Number two: Enormous rewards await fasting persons. Lesson three: Only Allah can reward fasting persons. Lesson four: Observance of Ramadan with faith in Allah cancels one's past sins. alhamdulillah ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà àdìfẹ́ eléyìí tí wọ́n kà fún wa yẹn ló ń sọ fún wa nípa wípé ẹni tó bá gba ààwẹ̀ lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́hun lẹ́ni tó sì ran kan ẹ̀san ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá nìkan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tí ó ti ṣẹ̀ wọn ò forí ẹ̀jìn jàmáà tó bá rí bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ kan tó yẹ kí aláàwẹ̀ ò mọ̀ tó yẹ káláàwẹ̀ ò gbọ́yé òun láàárọ̀ gbìyànjú àti ṣàlàyé fúnra wa nínú ìwọ̀nba àsìkò eléyìí tí ó Islam àsáwà tá a fẹ́ gbà àwẹ̀ ó yẹ ká gbọ́ ni pé ẹni tí yóò yóò kọ́ dàníyàn nígbà tí ààwẹ̀ bá bẹ̀rẹ̀ pé òun fẹ́ gba ààwẹ̀ Ramadan àníyàn tá à ń sọ yìí mahalua alqol ọkàn òun la fi máa ń dàníyàn wàtálà fùdùbí a bìdàá mímọ́ fi ẹnu sọ àníyàn eléyìí àdàdálẹ̀ ni tí ò lákọọ́lẹ̀ ń ló fi já sí wípé a fẹ́ gbààwẹ̀ nígbà tọ́lọ́run bá tilẹ̀ ní kó ọ̀bá wa láyé a ti dàníyàn pé tó ààwẹ̀ Ramadan eléyìí tó bá mi láyè yìí o màá gbà kò wá sí nǹkan tó burú nípa ká máa ṣe tẹ̀jídìdù níyà kọjá pé tá a bá ti fẹ́ jẹ sàárì lórúkọ kọ̀ọ̀kan a tún máa fi ọkàn wa dàníyàn pé oúnjẹ tí mò ń jẹ yìí o oúnjẹ sàárì tí máa fi gbààwẹ̀ fún ọlọ́run ni káyọ̀sẹ̀ mọ́ sọ pé nàwáìtù fárílà síyámọ̀ ńlámúyẹ́sì fárílẹ̀ sábàrámbà yìí dá àti gbogbo àwọn àníyàn eléyìí tí àwọn èèyàn máa ń kọ sára pátákó láwọn mọ́sálásí eléyìí ò ní àkọọ́lẹ̀ kankan yálà nínú hadith àbí àwọn tíra fíkìú kò sí ẹ̀rí kankan fún eléyìí àáfọkàn wa dàníyàn pa afẹ́ gbààwẹ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo lẹ́yìn eléyìí ẹni tó fẹ́ gbààwẹ̀ yóò jẹ sàárì a máa ń jẹ sàárì yìí kó tó di wípé àlùfájàrí yóò là ní bákan náà mi máa jẹ sàárì odidi ìbùkún ọlọ́run òun ló pọ̀ ń nínú hadith eléyìí tí wọ́n Bukhari àti Muslim tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sàárì o torí pé àlùbáríkà oore àjẹǹjẹ tán ìbùkún ọlọ́run ọ̀pọ̀ níbi kẹ́ ẹ máa jẹ sàárì kódà ẹni tó bá di pé tóun bá jẹ oúnjẹ púpọ̀ lóru ó máa ń àfẹ́ǹtì òun irú ẹni bẹ́ẹ̀ kódà bó ṣe kọ́ rárá mo gẹ́ omi kan kò sí ní tó burú ń bẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé a ṣe kíni o a jẹ sàárì torí parí nínú hadith anabi sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu ahmed tí wọ́n gbà wá tánàbí sallallahu alayhi wa tó ń sọ fún wa wípé ẹ rí sáàrì àlùbáríkà mọ̀pọ̀ ń bẹ́ o tó bá rí bẹ́ẹ̀ fàlátà dàrúhù ẹ má gbé sáàrì jù ú lẹ̀ kódà níbi tó lágbára dé gan bó ṣe kẹ́ni kọ̀ọ̀kan yín kọjá sí pé gẹ́ omi kan òun ni ọmọ mu fa iná lọ àwàmọ̀lá ìkátàwú yusuf luna alalmutasahirin ẹ rí ọlọ́run fúnra rẹ̀ àti àwọn màláìka rẹ̀ wọ́n mọ̀ ṣèkẹ́ṣègẹ̀ fún àwọn tí wọ́n bá ń jẹ sàárì lára ẹ̀kọ́ tó rọ̀ mọ́ sàárì yìí òun ni ká lọ́ra jẹ sàárì wa di àsìkò tá a rí wípé ó ti ń súnmọ́ kálùfájàrí ọ̀la láàrin sàárì wa sí àlùfájàrí kò sí nǹkan tó burú ń bẹ̀ náà kó já sí pé ká fi àsìkò péréte lẹ̀ eléyìí tó le tó ka áyà àádọ́ta èyí fifty verses nínú alukur'an nítorí àdìsí àfáà wa Anas ọmọ Malik látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí mọ̀ Bukhari àti Muslim tí wọ́n gbà wá ó túmọ̀ sí pé ọ̀dà púpọ̀ ká fi àlàfo díẹ̀ lẹ̀ sí ti jẹ sàárì wa eléyìí ń kọ́ ara ẹ̀kọ́ sàárì ni bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó tún rọ̀mọ́ sáàrì tọ́já sí pé eléyìí a tún gbọ́dọ̀ gbọ́yé bá a ṣe máa ń fi èso dàbínù sínú nígbà tá a bá fẹ́ gbààwẹ̀ bẹ́ẹ̀ ló tún wà nínú súnà náà pé tá a bá jẹ sàárì tán àmàlà la fẹ́ jẹ lóru ni ìrẹsì la fẹ́ jẹ ni búrẹ́dì ni ká tún jẹ èso dàbínù date seed ká tún jẹ yálà ẹ lọ́kan la lè jẹ ni mẹ́ta la lè jẹ ni márùn ni bá a ṣe máa ń fi sínú yẹn náà ká tún jẹ lóru mára sàárì wa ara súnà nàbì sallallahu alaihi wasallam òun lélẹ́yìí wà nínú hadith eléyìí tí ìmáàmù ibnu hibban àti ìmáàmù bayhaki tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí o nímọ̀ sahurul mu'min atamur ẹ̀rí máa ń dà la oúnjẹ sàárì tí mùsùlùmí mùmíní ẹni ọlọ́run kan jẹ tọ́já sí pé èso dàbínù ó fi jẹ́ mọ́ eléyìí ńkọ́ yóò tún jẹ́ kọjá sí pé oúnjẹ tá a jẹ dídà rẹ̀ yóò jẹ́ kó rọrùn àti àwọn àǹfààní míì eléyìí tá a rí níbi ká tó máa jẹ èso dàbínù lẹ́yìn ìgbà tá a bá jẹ sàárì tán ẹni tó gbààwẹ̀ tó bá wá di lọ́sàn-án àwẹ̀ rẹ̀ wọn ò fẹ́ kọ́ mọ ìwàkuwà wọn ò fẹ́ kọ́ mọ sọ̀sọ́kúsọ wọn ò fẹ́ kó mọ sọ̀rọ̀ ẹ̀yìn wọn ò fẹ́ kọ́ mọ wòwòkuwò wọn ò fẹ́ kó fi àsìkò rẹ̀ ṣòfò torí àwọn ọ̀rọ̀ pọ̀ tọ́wálátọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀làdísì àfàwà àbú rẹ́rà radiyallahu ta'ala anhu kọ́lọ́n kó bá ní yọnu sí ó ní pànàbí sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ẹrú kan tó yada qawla zur wal amala bi ẹni tó já sí pé aláàwẹ̀ ni kò lè kò lè fi ọ̀rọ̀ búlẹ̀ àti àwọn sẹ́ẹ̀bù àwọn ìwà abú fàlẹ́ ìsàlìláyà hájà fi àyàdà àtọ̀ àmọ̀ ìwà ṣàrọ̀ ọ̀bà ọlọ́run ní bùkátà sí pé kò jẹun kò mumi àṣẹ gbígbà àwẹ̀ kọjá àìjẹun àìmumi nìkan bí kò ṣe pé ó tó kó sínú oríkèéríkèé ara wa ká má fi wòwò kú wò oríkèéríkèé ara wa ká má fi sọ̀sọ́kúsọ ká má fi ṣèṣekúṣe eléyìí ara ń tí àwẹ̀ tó kó sínú ni àáfà wa umaru ọmọ khatọ ọlọ́run bá ní yọ́nú sí wọn gẹ́gẹ́ bí ìmáàmù ibnu abi shaiba gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá ó ní láìsà suyam mina toham wa sharob wahda ó ní kèé ṣe pé àìjẹun àìmumi nìkan ní jáwẹ́ wàlákin náà wúmínà kẹ́bíbí wàlbátìl wàlágù wàlhálf ó ní ti ń jáwẹ́ ara tó tó kó sínú ni kéèyàn ọmọ parọ́ kéèyàn ọmọ hùwà àbàjẹ́ kéèyàn ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn ọmọ fẹnu ẹ̀ máa sọ tí ọ̀dà àbí ìmọ̀ búra lórí irọ́ eléyìí ń kọ́ o ara nǹkan tí àwẹ̀ tó kó sínú ni àfàwọ̀ àlíyù ọmọ àbí tọ́lì ọlọ́run bá ní yọ́nú sí àwọn náà àwọn náà ń sọ nípa pé iná ṣìyàmà lẹ́yìn sàmínà tọ́ àmì wà ṣàrọ̀ wọ́n ní sẹ́ẹ̀rí tí ogun wa ti rò pé níjà àwẹ̀ òun ni pé ká má jẹun ká má mumi wọ́n lé lẹ́yìn òní kankan níjà àwẹ̀ ara àwẹ̀ lòun náà wà ní àsára ń tá àwẹ̀ tó kó sínú táyì sàkíyèsí ẹ̀ ni pé minal kẹ́bí wàlbátil wàlágù ká má sọ̀rọ̀ sọkúsọ ká má pa irọ́ ká má sọ̀rọ̀ ẹ̀yìn ká má sọ̀rọ̀ tí ọ̀sàǹfààní Imam Ibn Abi Shaiba àwọn náà ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá ó túmọ̀ sí pé aláwẹ̀ lọ́sàn-án àwẹ̀ kò gbọ́dọ̀ máa sọ tí ọ̀dà kódà kò gbọ́dọ̀ máa bá àyàn tẹ́nìkan bá tún wáá fẹ́ bàjà ànábì sallallahu alaihi wasallam ó ní kọ́tọ̀ fóun tó ń pé ìnímùrú òun sọ ìm so orí mi tó ń wòye aláwẹ̀ ni mí o èmi ìsẹni tí máa ń bá àyàn ara ń tá àmọ́ ṣe lọ́sàn ni àní hùwàkiwà àní sọ̀rọ̀ tí ọ̀dà àwà máa sin lọ́hùn àwọn àsin lọ́hùn táwọn padà sin lọ́hùn àmọ̀ ṣàlàyé ẹ̀ àwà tètè túnu èyí ò ní ta àjílù kíni àlìftọ́ nígbà tó bá di wípé àsìkò túnu tó a tètè túnu tó òrùn bá ti wọ̀ mímọ̀ tètè túnu yìí eléyìí wà nínú súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tóòrùn bá ti lè wọ̀ yìí tá à ń túnu ara apá àní yẹ lórí oore òun ni bó ṣe wà nínú àrífì Imam Bukhari àti Muslim ẹni tó fẹ́ túnu afẹ́ kó fi èso dàbínù túnu yálà kọ́ wá ṣe ní wítìrì nǹkan tí èjì ò ṣe é pín tàmúrú ẹyọ kan mẹ́ta márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà tún rè tí ọ̀bà wá sí a lè lo omi káfomi náà sínú káṣe ní gẹ̀ẹ́ kọjá pé kí ni o gẹ́ omi kan gẹ́ omi mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wà nínú àwọn ẹ̀kọ́ ààwẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ kí a gbọ́ àwọn nǹkan tí à ń ṣàlàyé fún wa yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run láwọn òru tó tún bọ̀ a máa tún ṣàlàyé àwọn abala míì nínú ẹ̀sìn islam yìí fún wa kọ́lọ́n kó sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni tí yóò jèrè gẹ́gẹ́ bí ó kọ ètò wa yìí almuflihun àwọn tí ó jèrè ọlọ́run jáde láti jọ́ gbẹdẹ alkiyama àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà wọ́n ní kásáré fi àwọn ìkéde kan kásáré báwọn fi sí ìta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé wáàsí inú àwẹ̀ ramadan tí jẹ́ra fourteen thirty six eléyìí tí ilé ẹ̀kọ́ mufliun high school tí wọ́n ṣe ètò rẹ̀ yóò wáyé ní ọjọ́ sátidé on the twenty seven six nínú oṣù kẹfà tí a wà yìí ní aago mẹ́wàá àárọ̀ òun ni yóò bẹ̀rẹ̀ àkórí ìdánilẹ́kọ̀ọ́ níbi annual Ramadan lecture yìí òun náà ni bí a ṣe lè tọ́jú ọmọ nínú Islam pàápàá ní àwùjọ eléyìí tí àwa bára wa yìí bó o la ṣe lè tọ́jú ọmọ tí yóò fi yára olùdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni àwọn àáfàá wa Sheikh Isa Akindele Salahuddin àwọn ni wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ yìí on the twenty seven six tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà sátidé kejì nínú oṣù rọmọbọ́n gbogbo wa náà ni a pè síbi wáàsí àwẹ̀ yìí bákan náà ìfilọ́lẹ̀ àwọn ìwé mẹ́ta tí a tún kọ náà yóò wáyé ní ọjọ́ yìí bákan náà gbogbo wa ni a pè ọlọ́run yóò sẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ilé ẹ̀kọ́ tó níbọ̀ wé ètò nílé ẹ̀kọ́ mufliun high school ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn yìí ẹ lè fẹ́ pè wá bẹ́yà láti béèrè àlámọ̀rí nípa àlámọ̀rí ẹ̀sìn àbí nípa ilé ẹ̀kọ́ yìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight èmi lọ́mọ yahoo nurse islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.